والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية التاسعة والعشرين من سورة الإسراء وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا ọlọ́run ọba ẹlẹ́dàá إن nínú التي في yìí eléyìí ti ṣe àyà kọkàndínlọ́gbọ̀n nínú suratul Ikram ọlọ́ni wala taj'al yadaka maghlulatan ila 'unuqik wọ́n fi ọwọ́ rẹ fi fúnra rẹ lọ́rùn ọwọ́ rẹ má fi fúnra rẹ lọ́rùn eléyìí jẹ́ ìkọ̀fúnni láti yá hun ọ gbọ́dọ̀ yá hun wala tabsutha kullal bast. kò sì gbọdọ̀ ya ọwọ́ rẹ ní gbogbo yíyà eléyìí jẹ́ ìkọ̀ fún mi láti yapa láti ya onínàkúnà láàrin ahun àti apá iná ni ìwà àjọmọlúàbí ńlọ́wà nínú owó níná ahun ìwà burúkú ni apá ìwà rádaràda ni kò yáhùn kò yàpà òun náà ní ìwà tó yẹ ọmọlúwàbí ọmọọsẹ jẹ́ ẹni tó ṣe kó háwọ́ mẹsẹ jẹ́ ẹni tó ṣe pé ọyà onínàkúnà jẹ́ ẹni tí ó wà ní àárín méjèèjì rẹ Ọlọ́run ọbẹ lẹdàá wa ìgbàdọ nínú àyà yìí kan náà ti kọ fún wa. láti jẹ́ ẹni tí ó yà hàn ó sì tún kọ̀ fún wa láti jẹ́ ẹni tí yọ yọ nínàkúnà ó túmọ̀ sí pọ́lọ̀ ń wa kájẹ́ ẹni tí ó fi ètò sí ìṣúná wa ká bá ti ṣe máa náwó ká máa náwó nínàkúnà ká sì má torí ẹ̀ wala taj'al yadaka maghlulatan ila 'unuqik ọlọ́run ọba ó fi wọ́n fún ọ̀rẹ́ mọ́rùn rẹ̀ wọ́n fúnra rẹ̀ lọ́rùn wọ́n fọwọ́ fúnra rẹ̀ lọ́rùn ó fi kọ ìwà ahun fún wa nítorí pé ahun lódodo ọ̀rọ̀ rẹ̀ ò yàtọ̀ sẹ́ni tó fọwọ́ fúnra rẹ̀ lọ́rùn nítorí pé látàrí pé èèyàn ya wọn wọn ga alára kò ní gbádùn owó rẹ̀ yóò máa dínà ìgbádùn eléyìí tí òǹgá lẹ́tọ̀ọ́ sí mára rẹ̀ látàrí pé ìwà burúkú yìí ń bàjá ìgbà tó bá wá jẹ́ pé ahun àpèjúwe rẹ̀ ní tẹni tó fi ọwọ́ fúnra rẹ̀ lọ́rùn báwo a lọ wá rò yìí pé ìṣesí ahọ́n wà á rì sí àwọn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ sí káwọn náwó lé lórí òun fúnra ara rẹ̀ àpèjúwe rẹ̀ ní àpèjúwe tẹni fọwọ́ fúnra rẹ̀ lọ́rùn a sì mọ̀ pé nínú ọrùn náà lọ́nà ọ̀fun wà ẹnìkan ò ní fún ara rẹ̀ lọ́rùn dáin kó má jẹ́ kó ti fúnra rẹ̀ lọ́nà ọ̀fun náà pín a sì mọ̀ pé ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run ni ìgbà tí èèyàn bá ti ya hun kò sí tàbí ṣùgbọ́n pé látàrí pé èèyàn ya hun gan ó lè ṣera rẹ̀ ní sùdá kókó bá làáfíà rà tó ń bá wá wà nípò ẹni lè ṣera rẹ̀ ní sùdá kó bá làáfíà rà rẹ̀ ṣé àlàáfíà lómi ò á ní òní kó bá tí dáadáa ẹlòmíì ni ò ní bàjẹ́ wala taj'al yadaka maghlulatan ila 'unuqik eléyìí fi hàn pé ahun nítorí ń sera rẹ̀ pọ̀ gidigidi owó ara rẹ̀ ní fi ń fúnra rẹ̀ lọ́rùn owó ara rẹ̀ ní fi ń wọ́nà àti gbẹ̀mí ara rẹ̀ má ya hun wala tabsutuha kullal bast má sì ya ọwọ́ rẹ̀ ní gbogbo yíyà nítorí pé ẹni bá ti ya ọwọ́ ní gbogbo yíyà àyè ya ọwọ́ ní gbogbo yíyà kí nǹkan kan dúró ń bẹ̀ àyè ya ọwọ́ ní gbogbo yíyà kárì fi gbá nǹkan mú nítorí tá a bá ti ya ọwọ́ ní gbogbo yíyà bí tábìlì lọ́wọ́ jọ àyè sì kówó lórí tábìlì níwájú ẹ̀ fúfú lẹ̀lẹ̀ káwá padà débẹ̀ kápá àrí nǹkan má nínú tá kó lórí rẹ̀ kárẹ́ ní dárò nítorí tí wọ́n fi yọ ni pé wọn náà bá fẹ́ pé kátẹ́gùn gbé owó yẹn dànù kó sọ dé tàmọ́ lọ́wọ́ à ń gba tí wọn náà gbé lórí tábìlì yẹn wọn á gbé nǹkan lé lórí ni pàtó fowó lórí tábìlì wọn á gbé nǹkan lé ni tó kó sọ́wọ́ ti yà kì í jẹ́ kí ọwọ́ láǹfààní àti rí nǹkan kan gbá mú má di ọwọ́ rẹ láti tàn má sì yà láyà tàn torí pé àwọn ẹni tó bá jẹ́ onínàkúnà àwọn èyí sábà rí owó kan fi ṣèrèrè láyé wọn gbogbo owó tó bá ti ní ní nánà ni ìnákúnà ni ìnákúnà lówó lọ́dọ̀ tiwọn gbogbo nǹkan jẹ́ pé ọgbà ká ná ẹgbẹ̀rún mẹ́wàá sí ń lè ná ọgọ́rùn-ún ẹgbẹ̀rún sí láti ṣe àfihàn pé níná lówó òun sì lówó kó òun lè bá a nání. tó ẹni tó jẹ́ pé ìnákúnání kò sí tàbí ṣùgbọ́n. ìnákúnà rẹ̀ lè dẹ́rìn pẹ̀kẹ́ rẹ̀ lẹ́ẹ̀kan rí ṣùgbọ́n àbámu àtẹkùn tí ọba tí ọba rìn yọ pọ̀ jù ibi tó ń ti àwọn aríire bá ní jẹ àwọn ọmọ jẹ́ Wọn máa jẹ́ wọn máa pátìlà tó dájú ni pé ńgbà ó bá di pé nǹkan lọ́wọ́ rẹ tí àwọn ẹni tó gbọ́ ọyọ̀ tí kò nánà kùnà àwọn náà ní tún gbẹnu àtẹ́lù ọ lẹ́yìn ìgbà tí gbogbo wọn bá ti túká dànù kúrò lọ́dọ̀ rẹ̀ ọlọ́ni kí ni ọjà àbádé ahun kí ni àtúbọ̀tán onínàkúnà fataquda maluman mahsura ẹni tó bá ti yá ahun tó jẹ́ pé òun gangan fúnra rẹ̀. olùpá kánámátọ́rọ́ ni kì í fẹ́ nìkan a sì máa dínà gbádùn mára rẹ̀ àbí onínàkúnà tó ń jẹ́ pé owó kì í dúró lọ́dọ̀ rẹ̀ gbogbo ntí ó ju iye tó yẹ kó ná lọ ní máa ná ní gbogbo ìgbà ó lè ná ju tó ní pamọ́ lọ. eléyìí tí wọ́n máa ń pè ní iye tó nílé owó ọkàn náwó ní yàfùyàfù ọ̀nà gbèsè mówó wọ́n ní ilé là ká tó sọmọ lóko wò wọlé òyàpò rẹ wò kó wòye tí ń bẹ́ńbẹ́ tó bẹ̀rẹ̀ sí ní náwó nínàkúnà tí èèyàn bá rí bẹ́ẹ̀. ọlọ́run ní nǹkan tí ó padà sí ọ òun náà ní kó di màlúù mẹ́ ọ̀ọ́dẹ ni ẹ̀tẹ́ ọ̀ọ́dẹ ni tí wọ́n ń bu ẹnu ẹ̀tẹ́ lù ọ̀ọ́dẹ ni tí wọ́n ń bú ọ̀ọ́dẹ ni tí wọ́n ń bàjẹ́ nítorí pé ahùn kan ò sí tó ṣe pé ẹ̀yìn lọ yẹ bí ìbá tẹ̀tẹ̀ onínàkúnà ò sí tó ṣe pé ẹ̀yìn lọ yẹ tí ì bá ṣe ẹ̀tẹ́ wọ́n máa bẹnu àtẹ́lù wọn ni eléyìí wọn nàkú nàmà lélẹ́yìn eléyìí àwọn burúkú bẹ́ẹ̀ni mahsura ó tún wá di nadiman munqati'an wàá dẹni tí ń kábàámà ahọ́n padà kábàámà náà ni onínàkúnà ńkọ́ àbámà yóò gba agboolé rẹ̀ ṣèbùjókòó ni màṣúrọ òtún ní ilé jẹ́ ni tó ṣe pé yóò lè ní lọ́síwájú gan nínú sẹ̀mí náà dìmọ alábàámà màṣúrọ tọjẹ mọnkọpì àlè ẹni tó yẹ pé gbogbo nǹkan dì mọ́ onírọ́nà lọ́síwájú torí pé pẹ̀lú ahun tó ń sìn yẹn òní ní lọ́síwájú àwọn èèyàn wọn fẹ́ fi nǹkan tó dáa hàn ilé ìtòsí pé tó bá invest níbẹ̀ dúkìá rẹ̀ yóò tún lọ síwájú sí i àlékún yọ ba nǹkan ní rẹ ṣùgbọ́n tí mo pa hun ni ọ́ ò ní fi nǹkan kan lọ àwọn táwọn bá sànà dáadáa yẹn fún ọ kàkà káwọn wá sọ fún ìwọ́tọ̀ ọjà hun tó ní fi dáadáa kan lọ àwọn lórí dáadáa táwọn bá ṣe fún ọyún káwọn ó sì kúkú sọ fẹ́ lómi tó pé ẹlòmíì ni ó padà ní àìmọye nǹkan tó yẹ pé wọ́n rí lẹ́dínwó wọ́n rí lọ́pọ̀

ṣùgbọ́n owó mú àwọn ẹni tó fẹ́ tà wọ́n ní táwọn bá ti rẹ́ni gba fifteen million sílẹ̀ àwọn tà á sì mọ pé lówó yìí ẹ rà á kódà bó ṣe gbé ẹ kàn rà á fílẹ̀ ní dìgbà míì ìgbà ni ha ọmọ ìyá mi ní tí wọ́n fi ra mo ti ná nàkúnà gbogbo àti mo náwó bíi àjọyọ̀ ẹ̀ bá ti pàkíyèsí mi owó tí mo ná bẹ̀rẹ̀ sẹ́wọ̀n kó bá twenty million ní wọ́n bá ní ọ ṣe rárẹ̀ òṣèrà rẹ sàwọn ọmọ asọ kápẹ ó nàkúnà wọn ná twenty million bí àjọ yìí wọn náà wọn a máa kábàámọ̀ kó wá pẹ̀lú owó yìí bá ń bẹ́lẹ́ nísìnyí báyìí fifteen million ní ti ra tó wọ́ ti fifty million kò sí náà yóò lè ní ìlọsíwájú nù gbèsè àyè pẹ̀lú ahun àti nákúnà ó sì dẹni tán bẹnu àtẹ́lù tí àbámọ̀ tí ó gbọ́kàn rẹ gbàgbèsè ayé rẹ jókòó ọlọ́run bẹ lẹ́dàá wa. kò fẹ́ wa fún nǹkan tó yẹ pé yọ sọ wá dẹni àbò kò wa fún tí yọ sọ wá dẹni tí ọmọ kábàámà nígbà tó ṣe pé àbùkátà àti ti ya ya nítorí pé yẹn kò ráyé wá ìwà ó tá a bá wá ní yaun a sì tún gbọ́dọ̀ sọ pé aláwọ̀ nílàkulà àwọn a máa nánà kùnà a máa nánà pa nítorí pé yẹ́bọ́n náà sọ nù àyà mi innal mubadhirina kanu ikhwana shayatin wa kana shaytanu li rabbihi kafura àwọn onínàkùnà àwọn ọmọ ya ṣètọ́ọ̀nì ni wọ́n ẹ̀sìn mọ́ pé ṣètọ́ọ̀nì aláìmoore lọ́jọ́ sólù ẹlẹ́dàá rẹ̀ ó ṣe kèfèrí. torí di eléyìí ọ̀dọ́ wa wa nínú ìgbésí ayé wa àwọn náà máa rá àwọn àpèjúwe gbogbo méjèèjì àtẹnikẹta nítorí tó o bá yá wọn o lè yọ onínàkúnà ahun ọ̀dá ìnákúnà òṣùwọ̀n lẹ́ni tó jẹ́ pé àárín méjèèjì náà wà òní jáhun òní jọ́nàkúnà ìwọ̀ntúnwọ̀nsì ìnáwó ọmọ ìṣẹ̀lẹ̀ ayé rẹ lọmọ náwó rẹ ẹrí nínú ìgbésí ayé àwọn èèyàn wà tọ́lọ́ wọn bẹ ẹlẹ́dàá tó gbò láṣìírí àmọ́ owó yìí wọn ò lè ná torí kó wọn lọ níná yóò máa wá jẹ oúnjẹ tí ò dá yóò máa wọṣọ tí ò dá yóò máa gbébi tí ò dá yóò máa fẹsẹ̀ níbi tó ṣe pé ó lówó débi kó lè ra nǹkan àgùn yóò máa wọ bàtà ajá láwọn ọ̀tà bàtà tó jẹ́ pé o lè má ti rìn jàǹdí tí ó fi já tó bá já ma lẹ́sẹ̀ àpò lọ́wọ́ owó sì ń bẹ lọ́wọ́ rẹ̀ tọ́pọ̀ bìbà ọmọ ò lè béèrè owó fún kankan kó fún ayọ̀ ò lè tọrọ owó fún kankan kọ́ bá sí tẹ bá ti fẹ́ rí pípọ̀n ojú ẹ̀ tẹ fẹ́ gbọ́kọ̀ bá kùn gbé ọ̀rọ̀ lẹ́nu ẹ̀. tẹ̀sí fẹ́ rí àyípadà tí ò da nínú wa rẹ̀ sáti fowó ẹ a sọrọ owó ẹ béèrè owó lọ́dọ̀ rẹ̀ lójijì lẹ́rìí ike gbogbo àyípadà tí wọ́n máa pe àwọn èdè burúkú lẹ́nu tí ojú ó ti pọ́n tí ó ti rán kó bíi tamugbó fi owó tó wọ́n á rò pé ó rọrùn ni tó wọ́n náà ló ń pè bèrè báyìí èló ló pé owó yẹn five what àbúrò five thousand naira ah mo tẹ̀ ṣe bí bí bí five hundred naira kí n máa bọ̀ wá títí ìparí sùn ẹ́ owó sì kúnlé ó ní gan-an lákúnlé lákúnlé lówó lọ́wọ́ rẹ̀ àmọ́ kò lè nà tọ́ bẹ́ẹ̀ náà nì á rí láwùjọ wa àwọn èèyàn tó ṣe é pé bó bá ti dọ́wọ́ sí wọn kò lè rí ìdíjókòó ẹ̀mọ̀pá ọ̀hún tó bá ti tọ́wọ́ tiẹ̀ kò lè rẹ́sẹ̀ jáde má onínàkúnà èèyàn tó bá ti dọ́dọ̀ tiẹ̀ kò lè rí ìdíjókòó orí ìkánjú tọ́ba wọlé náà ni ọba jáde ọmọ anáwó bí ẹlẹ́dà tó bá béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ibi tó ti yẹ ó sì ìrànlọ́wọ́ fifty thousand. ó lè kọ chẹ́ẹ̀kì five million àwọn máa pàkíyèsí rẹ̀ pé ah, bóòlù owó ikọ̀ tó tẹ̀sí student ọ̀hún ní no no no èmi ò lè dé kó wọ́n mú mi lẹ́rù kó ah, dáa kó burú ẹ ṣe ẹ kú náà ó lè sọ wípé gbogbo kálukú gbogbo kó wá gbogbo kálukú gbogbo kó wá tó bá ti ní ṣíṣe wọn máa wá mú màálù lágbàá lọ́hùn ṣíṣe kan òṣèṣì tó kéré ẹ wá mú màálùú lágbà lọ́wọ́ bàbá àjókòó òfò tí wọ́n á máa ṣe bàbá àti jẹ́ nǹkan mi ẹ wá mú màálùú lágbà lọ́wọ́ onága lè wo sùsùn kó ní ó ti pé ọdún báyìí tí bàbá òun ti kú àwọn fẹ́ yí ẹ̀gbẹ́ bàbá padà láì wúsàárì àwọn ò yí ẹ̀gbẹ́ bàbá padà wàjà wà mú sọ̀kalẹ̀ wọn máa náwó bíi ẹlẹ́dà wọn máa ná nàkúnà wọn apelére wọn apolórin àwọn a máa sọ kọ̀ǹgọ́sílù alùlùsí níbàdí a máa tàdíréke ó lè wò sùsùn ó ní òun ti pọ́ ọmọ ọdún báyìí láyé òun fẹ́ ṣayẹyẹ ọjọ́ bí òun torí pọ́jọ́ tá bí ní pàtàkì yọ lọ tó kó sínú aṣọ òfin. yóò ro dẹ́dẹ́dẹ́ yóò kàn dododo yóò máa náwó yóò máa gbogbo ibi tó yẹ kó pò níwò èrè ọ̀náwó sí kàádé gbogbo ibi tí wúlò tí ó tó fa fìtínà fún yàn tó sọ̀yàn sínú apá ilé ìrì tí wọ́n máa náwó sí. wọ́n ń ní five billion naira wọ́n sì ń ta míì tí òfin kankan yàtọ̀ sí ẹ̀yà fọdà ọ̀dà lásán ọlọ́dà yìí ọ̀dà wọ́n ní five million naira wọ́n wá lọ rọ ní one billion torí kó a fi hàn yí pé gbogbo ẹni tó bá fẹ́ máa bọ̀ nfa kàǹgbọ̀n kan kọ́ kó n kéré sí nọ́mbà òun one in the nation not one in town a'udhu billahi minash shaitanir rajim má tu má tu láwọn títí gbágúgbágún táwọn kòtòkòtòkòtò kúnnú rẹ̀ tó ẹ pé tó bá gbé jáde lẹ́ẹ̀mẹ́ta tó bá rìn five kilometres kò tún jẹ́ mọ́tò tuntun má orúkọ ọ̀nàgídé eléyìí tí wọ́n fún un náà ní fíálì yóò kà owó rẹ̀ tún ti ṣubú dànù iná lọ́ wá ń gbé ká lọ́ rà ní bílíọ̀nù lọ́dájú pọ̀ gbádùn mọ́tò tó ṣe pé táwọn ẹni tí ń wọkọ̀ tùrọ̀tùrọ̀ àwọn oníkórópè àwọn onímárúwá àwọn alájàgbé àwọn ń tìpà táwọn bá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀rù ọ̀bodò làwọn ìwọ náà máa pariwo tó o bá wà nù ọmọlanke tiẹ̀ pé ṣọ́ra ya ojú ẹ o má ṣe fún ọmọlanke bíi tiẹ̀ lèmi ń gbé lọ ṣọ́ra o tó bá crash ẹ tó bá à ó máa dọ̀rùn ó máa dogun ní o Allahu Akbar látàrí ìnákúná rẹ ìnákúná ọmọ àyà pa wọ́n ń ta. omi èso inú ọ̀rá inú agolo wọ́n ń tà tí kálukú lè rà gbogbo yẹn sì mú rẹ̀ pé one twenty ní one twenty naira wọ́n wá ní rà níbi tí gbogbo ayé ti ń rà ní one twenty nítorí kí wọ́n má pẹ́rù wọn ẹgbẹ́ wọn ní wọn náà wọ́n wá lọ ibi tí wọ́n ti ń tà ní one thousand two láti fi hàn pé yes vip ńlẹ́yìn wàlá ó yani lẹ́nu púpọ̀ ẹ máa mọ ọgá àbí ah, èso náà ni ó náà ni ó náà ni but bíbá special treatment àti ìwọnú airport gbogbo ńdọ fẹ́ rà wọ́n ń tà lóde lẹ́dínwó bẹ́ẹ̀ ṣe ń tà ń gbòòrò àmọ́ tó bá ti wọnú airport tó ti wọ bí tẹ́ni tí ń sìn ọ́ tí ò lè wọ bẹ̀ tó mọ̀ sọ pé duty free zone àfà gbogbo nǹkan tó ń ra yẹn ó lè fi times hundred tóró ti duty free zone tó ibẹ̀ wá làwọn ẹbí sọ pé ah, ibẹ̀ láti máa rà á ní rà á níta because kó lè bá àwọn pé yes yọ wá rà wọn wá bá kó sínú ọ̀rá duty free zone láti fi hàn pé very important part la hawla wala quwwata illa billah israf ìnákùnà à ń lọ sílùú kan wọ́n sì ní ṣé economic class lẹ́wọ̀ ni àbí first class lẹ́tí fẹ́ jó àga kan náà ni bàálù kan náà ni bàálù kan náà ni ọ̀kẹ́ jẹ́ pé àga tàwọn eléyìí ó lè jẹ́ òdiwọ̀n àga kan àbọ̀ tẹ̀yìn mẹ̀kúnnù dípò tí wọ́n fi to mẹ́ta mẹ́rin tẹ̀léra wọn tí wọ́n fi to mẹ́ta mẹ́rin tẹ̀léra wọn lọ́dọ̀ tí méjì ni ó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn tiwọn dípò tí wọ́n fi gbé oúnjẹ tó pé tó ó boni láti rí ó tó fi gbẹ̀mí ró tí wọ́n máa gbé fún yín economic class tẹ́ bá wà ní first class ó lè jẹ́ oúnjẹ méjì wọ́n gbé bẹ́yìn òtí bẹ́ẹ̀ náà lọ wọ́n á sọ pé tó bá gbé economic class tó fẹ́ wọ̀ ìlú tá à ń lọ yìí Amsterdam yìí owó bàálù rẹ̀ so ó jẹ́ five hundred and fifty thousand alọ àbọ̀ tó bá wọ economic class but tí wọ́n yẹ pé first class ló fẹ́ wọ̀ àbí òye wa businessman class ló bá fẹ́ wọ̀ wọ́n sọ fún ọ pé owó bàálù yẹn á lọ àbọ̀jẹ́ one point two million wọ́n á pè mo prefer first class yẹn ìnákùnà nìyẹn bàbá ìnákùnà so yàrá máa ṣèṣe pé kò zero. nígbà tó ti jókòó ní first class ṣe bá wàá sọ̀kalẹ̀ nù bàálù àti kẹ́ẹ̀tù wọ bàálù kálukú ọmọ bó ṣe máa. Allah, ẹ má jẹ́ onínàkúnà ọlọ́run ọba kò fẹ́ onínàkúnà ẹ jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì ẹ má jẹ́ ahun ẹ sì má jẹ́ onínàkúnà kí ẹ má bàa dẹni kí ẹ má bàa dẹni tó padà kábàámà inna rabbaka yabsutu rizqa liman yasha'u wa yaqdir dájúdájú olúwa máa ń fẹ́ni tó bá wù yóò jẹ kó rí àyè jókòó sí lọ́dọ̀ ẹni tó bá wù yóò sì fún arizikì mẹ́ni tó bá wù yóò fún arizikì mẹ́ni tó bá wù yóò fún lẹ́ẹ̀ma kò ní ráyè jókòó Allahu Rabbul Alamin olómàǹsì bẹ́ẹ̀ yóò sì arizikì ọ̀tẹ pẹpẹ rẹ̀ fẹ́ lómi arizikì rẹ̀ ọ̀pọ̀ tabua ẹ má nìjẹ́ lè sọ fún wa pé lògàn lẹ́ni ah ìmọ̀ ètò lè jẹ́ o ẹ bá ní fojú wọn ẹ fojú sùn káti ẹ pé ẹ yóò tóbi ẹ lò nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà lọ́ba tó ṣe é pé watarzuqu man tasha'u bighayri hisab rí olúwa wa wọ́n lọ́ máa ń rọ ẹni tó bá wù ọ lọ́rọ̀ láì fi sí i. yẹ́n bí Maryam náà ti sọ inna Allaha yarzuqu man yasha'u bighayri hisab. wọn ama máa rọ ẹni tó bá fẹ́ lọ́rọ̀ láì fi àwa ti wá nítorí pé èèyàn ni wá èèyàn tá a ti jẹ́ a lè da títí títí títí tí ká má tán a lè da títí títí tí ká má tán a kù síbi tá a kù sí ni kò síbi má nìyí ó sì pọ̀ tó a gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú kan wà pẹ̀lú ẹ bíi lára bíi kéta ẹ tó nìkan wá ní nìkan lọ́lọ́run dá ní nítorí pé eléyìí ò ní tán láyé ibi tọ́lọ́wọ́n bó ti yọ dànù ó náà ní tọ́mọ àlìjáná tó bá kú dẹ̀dẹ̀ tí ó wà àlìjáná pẹ̀lú ọlọ́wọ́n bó ti yọ àwọn gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú kó lẹ́mìí rẹ̀ ni ó ti fọ́nù kó lọ́kàn rẹ̀ tó ti wá dẹni tó ṣe wípé gbogbo kéta kẹ́ni ìlara ìbínú ẹni òbí ọ̀tàn kù ọ̀nà zàánà máa fi sudurihim min ghillin ikhwana ọ̀nà zàánà máa fi sudurihim min ghillin ikhwana gbogbo lára gbogbo kùnsínú gbogbo ìbínú ẹni eléyìí ti bẹ nínú gbáàyà kálukú ọlọ́wọ́ wa dànù wọn wàá dọmọ àyà lódodo àwọn àlùjànnà eléyẹn yóò ṣẹlẹ̀ lórí afárá kan kuma yàtọ̀ sí as-sirat afárá tó lọ́wọ́ ti gbẹ̀san fún ní kálukú wa lọ́wọ́ ara wa ẹ̀yin ti mara yín lọ́mọ àlùjànnà bọ́t ọmọ àlùjànnà ò tún ní wà àlùjànnà ṣáájú kó tún di pé ọlọ́wọ́ tún gbẹ̀san fún kálukú lọ́wọ́ ara wọn tá a yín so tó lọ́mọ bá ti wá ṣe léyìí láàrin wa màánà ni wọ́n wá yọ gbogbo gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú gbogbo ogun mi ọ̀tá mi ọ̀sẹ̀ kínní àìbá wọn jà wọn ń bínú gbogbo àwọn kan ọlọ́run ayọ̀kù àwọn àdọ̀mọ̀ àyà lódodo ìdí inú tó jẹ́ pé tó máa àlùjáná bá wà àlùjáná ẹnì kan ní sèkéte ẹnìkan ẹnì kan ní bínú ẹnìkan ẹnì kan ní máa wo pé à ọlọ́run ṣébi tó yẹ kó gbé mi sí ni wọ́n á lọ gbọ́ mọ lórí ibú ìsibí tó fi <laughs> kò ní sírú eléyìí tí ẹ bá ti wà àlùjáná nítorí pé ọlọ́run ti yọ gbogbo nǹkan dànù tọ́ akramakumullah nílẹ̀ ayé ń bì à tọ́lọ̀ bá fi lè gba arizikì láàyè fẹ́nìkan lọ́dọ̀ rẹ̀ tí arizikì ráàyè lọ́dọ̀ rẹ̀ tó jókòó sí dẹ́m tí ọmọ aráyé bá wò ó sùnsùn wọ́n máa wò pé ah ojú ọlá fọ́ ojú ọlá fọ́ òkè tó bá lójú ńkọ́ bó lọ́yẹ kọ́ lọ ìyẹn gbọ́dọ̀ ọ̀rọ̀ àwọn lọ́yẹ kọ́ wà wọ́n lè gbówó ọmọ àgọ̀ ìyẹn ní ká gbọ̀ lélẹ́yìí ọlọ́tún wa lọ fún lówó la hawla wala quwwata ẹ̀rì wọn ti lè wo sùn fún agbẹ́gbẹ́ ní à ọmọ olè ẹgbẹ́ olè lọ́jà tó fi lówó ẹ̀yin ọmọ ọlọ́sà burúkú. níjẹ́ ń bẹ́ẹ̀ nù ni ẹlẹ́mọ̀ọ́ni kékeré ni ogun owó ogun owó burúkú tẹ́ àwa ló fẹ́ lo bójúbójú fún ọlọ́mọdé gbọ́dọ̀ ti pé sẹ́yìn lẹ́ mú lọ ni ẹ bá lọ abẹ́yìn babaláwo tẹ́ ẹ bá sí. tó ètò gbogbo eléyìí ti máa bì ní lára lára so nítorí ẹ̀ ní àwọn lárúbáwá ti kó wípé ìdá òrìkà sábàbù bàtọ̀lẹ̀ làjà tẹ́lá ti máa ń tọ́fà kí ni tó fẹ́ máa ṣe ní yà kí ni fẹ́ máa ṣe yánu sí. ẹtí máa pé táwọn èèyàn ti torí rẹ̀ sọ̀rọ̀ ní nǹkan báyìí kí ló tó wá máa fẹ́ máa ṣe yánu sí tó fẹ́ máa bẹ́ wulẹ̀ tó fẹ́ máa jà ìlara iná ní bẹ fáwọn èèyàn ọlọ́run ló sì máa ń gbárùsìkì láàyè fún yàn lọ́dọ̀ èèyàn torí ẹ̀ ẹni tó lówó yìí kò lè sọ bó ń ṣe lówó kò lè sọ bó ń ṣe lówó ẹhẹn àti ọmọ pòwe láàmú sanra wa jẹ àmọ́ Ọlọ́run ọba Ẹlẹ́dàá tó bá fẹ́ rọyàn lọ́rọ̀ Ọlọ́run ọfẹ mọta ni bàbá ẹ ọfẹ mọta ni màmá ẹ ọfẹ mọ bolo ti wá ẹ kí ni background rẹ ẹ kí lo study tó lè lọ sukú àbò lè lọ sukú sukú kọ Ọlọ́run bá fẹ́ fún yàn lówó ó lówó náà ni so yóò sì gbádùn ti láàyè lọ́dọ̀ rẹ débi pé àwọn olówó tọ́lọ̀ bá bá tí ọ̀nà owó fún ẹlòmíì a máa lówó débi wípé kò ní mà kò ní mà wípé tóun tó ń wò lọ́ọ̀kan rali rali tẹ́gbẹ́ ó lè ti ra ilé ra ilé ra ilé ra ilé ra ilé ra ilé débi pé ti máa gbé èmi náà padà kọrù léyìí ah. náà ní mo pé ẹ ní gbogbo o. gbogbo àwọn ìlú tí wọ́n ṣe ní kápítà kápítà kápítà kò síbi tó wọ́n ti nílé ní ibi tó ga jù ní stéètì wọn yẹn ní stéètì yẹn secondly gbogbo àwọn ìlú ńláńláńláńlá nàìjíríà tí wọ́n tún jẹ́ kápítà gbogbo ẹ̀ ló tún ti nílé yóò tún ti gbàgbé pé àwọn gbèríko gan tún nílé ńlò èmi kí wọn sọ pé ní ìsinyìí báyìí gbogbo àwọn olúùlú àwọn ìlú wa ló ń ti nílé òun nílé lẹ́kọ̀ọ́ onílé gbàdà onílé lákúrẹ́ onílé lóṣogbo onílé lábẹ́kúta wọ́n tún wá nílé ní kàkà pé ibo ló tún kù nù lẹ̀ yorùbá yìí àwọn tún nílé ládó èkì ó tún wá láwọn ìlú ńláńláńláńláńlá òun tún nílé ń bẹ̀ tọ́ lẹ́kọ̀ọ́ èkó gbogbo ẹ̀ ti dìlú kan náà and all all area in Lagos láti rí lèmọ tó ẹ bá wá sọyọ òun nílé lọyọ òun nílé lÓgbómọ̀ṣọ́ òun tún nílé ní Ìṣẹ̀yìn òun nílé ní Ṣakí ó ti gbàgbé kíkọ́ tún nílé lódò ọba abẹ́rẹ́ rí kàmbá òun tún nílé ń kàmbá rí òun tún nílé ní gbẹ̀dẹ̀. òun tún nílé láwòrò dada subhanallah wàláhì dúkìá lómi sọnù bá ikú rẹ̀ kódà lójú ayé rẹ̀ gan náà mà àìmáyé dúkìá tó sọnù torí owó ti pọ̀ jù àmọ́ yorùbá máa ń kan wọ́n lówó jù owó jù máa mú kẹ́ni tó ti lọ́rọ̀ jókòó yóò tún máa ṣiṣẹ́ náà. eléyìí túmọ̀ sí pé owó ìpọ̀ jù àmọ́ lọ́n tó bá fẹ́ òun ló máa ń sínú àrísìkì fún yàn gbàtó sì jẹ́ pé lọ́n ló máa ń sínú àrísìkì fún yàn tá lọ́yẹ ká máa bẹ̀ ọlọ́ ọlọ́yẹ ká máa tọrọ lọ́dọ̀ bẹ́tẹ̀ sẹ́rárí alárísìkì yẹn kọ́ lọ jà o nítorí kí tá a bá lárísìkì tọ́lọ̀ ń sínú rẹ̀ fún yàn tó yẹ pé látàrí pọ́lọ̀ wọn bá sárísìkì fún yàn ó sínú rẹ̀ fún yàn èèyàn wá pàdánù ìmánì orí ibú nìyẹn èèyàn tó ń sáfù kọ́ọ́rù náà ẹni tó ń pé owó tó ní ló sì lọ́nà owó tó ní ló ṣe sábàbí orí ibú fún kọ́lọ̀ mọ́ta wà lórí ibú fún torí ẹ̀ ọ̀yà kọ́dẹ́rì ọlọ́run sì máa ń fún àrísìkì máyà tí ò ní ráyè jókòó tó ẹ pé eku káká lèyàn fi máa jẹun èèyàn tálákà ju èkúté ṣọ́ọ̀ṣì lọ. tó yẹ pé ọ̀kan ò ní bá kan lọ́rọ̀ rẹ̀ ọ̀jẹ̀ tẹ́bá bá sọ̀rọ̀ two hundred naira ayáàrí ọ̀la kara two hundred ló pè báwọn ọbẹ̀ ah, pa mí ni Allahu akbar tí wọ́n pe two hundred million níwájú ẹlòmíì tí ọ̀já mọ̀ kan wàláhì ẹlòmíì two hundred naira lásán ò lè palẹ̀ kù torí ẹ ẹ mọ̀ kó wó bó wó bá ma bó ṣe máa. ó lójú ẹni tó ṣe é pé tó bá sọnù lọ́dọ̀ rẹ̀ kò ní bìlà bó bá mọ bó ṣe má tó bá sọnù kápé bíi five naira lọ sọnù lọ́wọ́ ọmọ wa rondo tó náà sì mọ̀ pé wọ́n á máa fi five naira bẹ́ẹ̀ ra bisikíìtì yóò sunkún àbí òní sunkún yóò sunkún bẹ́ẹ̀ náà làwọn àgbàlagbà tẹ́ rí o tó níyẹn bá ṣe jẹ́ pọ́lọ́ ń bò lárìbìkì sí i lówó kan máa ń jówó kékeré lójú rẹ̀ lówó kan sì máa ń jówó ńlá lójú rẹ̀ pàtàkì wa máa bá àwọn ọ̀dọ́ta láti máa wá rìsìkì wọ́n sì ọ̀bùn lọ́wọ́ àrìsìkì bẹ́ẹ̀ lọ́lọ́run sọ ọ́nà àyà mi ọlọ́run kẹ́ ẹ̀ máa tọrọ àrìsìkì lọ́dọ̀ rẹ̀ ẹ̀ máa tọrọ àrìsìkì lọ́dọ̀ ẹlòmíì inna Allaha huwa ar-razzaq ọlọ́run ọba lọ́ba ti rọni lọ́rọ̀ ọlọ́run ọba ló máa ń a sì máa fúnlẹ̀ mọ́ lọ́dọ̀ ẹni tó bá fẹ́ innahu kana bi'ibadihi khabiran basira Allahu rabbul alamin olùmọ̀nípa gbogbo ń tẹ̀dá máa ń ṣe ni eléyìí ni khabir olùmọ̀ní nípa gbogbo ń tẹ̀dá bá ń ṣe basira olùríni lórí gbogbo tẹ̀dá bá ń ṣe àti gbogbo bíkíbi tó bá wà àti gbogbo ń ti ń ṣe kò sí nǹkan kan tó pamọ́ sí Allah. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam náà kọ̀ fún wa láti yá wọn ó sì fàpèjúwe lélẹ̀ nínú hadith Abu Hurairah radiyallahu anhu àpèjúwe ahun àti àpèjúwe náwónáwó Abu Hurairah radiyallahu anhu ó ní mo gbọ́ dáná sallallahu alayhi wa sallam tó sọ pé mathalul bakhili wal munfiqi kamathali rajulayni. عليهما جبتان من حديد من ثدييهما إلى تراقيهما فأما المنفق فلا ينفق إلا سبغت على جلده حتى تخفي بنانه وتعفو عثره وأما البخيل فلا يريد أن ينفق شيئا إلا لزغت كل حلقة مكانها فهو يوسعها فلا تتسع وهذا لفظ البخاري النبي صلى الله عليه وسلم من يأكل جواهم أتاني تبان نو تنا لون تودا تنا بوتي سيئات بوتي ستوتيو ياهم تيو يونا كنا kàmẹ́tàlì rọ̀jùláìní ó dàbí àpèjúwe èèyàn méjì ni àléhìmá jubbatani min hadid tó yẹ pé aṣọ bòbá eléyìí tó yẹ pé irin ni wọ́n fi ṣe ń bẹ lọ́rùn wọn èkíní kejì wọn wọ sọgùn aṣọ ogun tó yẹ pé irin ni wọ́n fi ṣe kí ni wọ́n bá tún fi ṣaṣọ ogun nítorí pé ìjà ọkọ àdá ọ̀bẹ onáà ní nǹkan ogun wọn láyé ìgbà tá à ń sọ̀rọ̀ yìí tó máa ń sì sáyàn ládàá yóò wọlé sí yàn lánàá bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá búyàn nídà yóò búyàn lẹ́ran ni wọ́n bá fọ̀ fẹ́ búyàn yóò wọlé sí lánàá tọ́mi èèyàn kọ́kọ́ ṣe ronú ọ̀nà tí ó fi máa dáàbò bóra rẹ̀ lọ́wọ́ irú àwọn nǹkan àjà báyìí tó bá sọ lọ́kọ̀ pé òṣè ní wọlé sí lára tí àdá tí òfin ní sálé egun tí ìdà tí òfin ní bù lẹ́ran tọ́bẹ̀ òfin ní gun náà ṣe ronú àdúrówà aṣọ ogun tí wọ́n fi rin ṣe lọ́nà tó ti pé tó bá ta irin lọ́sà tó bá lọ fẹ́ bù irin ló bù irin òṣìṣẹ́ sákòṣe bù so ìkíni kejì wọn wá wọ sógun ṣùgbọ́n aṣọ ogun tí a hun àti náwó náwó tí wọ́n wọ̀. wọ́n wọ̀ ọ́ kò dókè kò délẹ̀ ńgbà wọ́n gbé wọ̀ ńṣe lọ́mọ láàrin ọmú wọn ìlà tààrọ̀ kéhìmá sí eegun èjìká àwọn méjèèjì eegun méjèèjì ti ń bẹ léjìká méjèèjì sí ibi tí ọmú wà sí ibi tí ọmú wọn wà ibẹ̀ náà la yẹn máa. ìyẹn kò kò kò dókè kò sọ̀kalẹ̀ bóòlù aṣogun ti fẹ́ wúlò tí ọba sọ̀kalẹ̀ nítorí pé níta àgbàlérò pẹ̀lú aṣogun òun náà lásọ tá a wọ̀ tó dáàbò gbogbo ara wa níbi tẹ́ran wà lọ́nà tó ṣe pé tí wọ́n bá sọ nǹkan àjàlù wa àbí wọ́n bá sá wa kò ní rí wa gbèsè kò ní rí wa ṣeléṣe ṣùgbọ́n eléyìí ọ̀sọ̀kalẹ̀ bóòlù ti fẹ́ wúlò ẹ sì mà pé lẹ́yìn ìgbà tí jagunjagun tó bá fi lè wọṣọ ogun yóò tún wá dé kínní kan sórí wọn pè ní xọwò xọwò xa ìyẹn ni pé koto koto rin wọn dé koto rin sórí kóhun tó lè bá jẹ ìsọfórí kò tún á ní ma lórí yóò tún dọrùn níbo ló wá kù kò síbi tó kù mà so apá òun wà lọ́nà tó fi lè máa gbé tó fi lè máa yí so ṣùgbọ́n ogun tàwọn eléyìí wọ́n rán wọ́n ṣe ọba ilẹ̀ ṣùgbọ́n kò kọ̀sọ̀ kalẹ̀ nígbà táwọn gbé wọn. tọ́ bá amalmọ́tò ẹ̀rí náwó náwó tí èso nàkúnà tí èsì sáhùn yẹn tọ́lá yóò fi kú ilà sọ́bàkà tààlà jẹ́lẹ́dẹ́ kò ní nà kankan nínú owó tiẹ̀ àfi kí aṣogun yẹn sọ̀kalẹ̀ tẹ̀mọ̀ kíkọ́ sọ̀kalẹ̀ náà níyì rẹ̀ aṣogun yẹn wà sọ̀kalẹ̀ láti dáàbò bò hàtà tó fi banana. yọ sọ̀kalẹ̀ débi pé yóò tún bo gbogbo àwọn ọmọ àka rẹ̀ ọmọ àka rẹ̀ yóò bò yóò bò tí kankan burúkú òfin ní ṣe asuwa àfihàn ẹsẹ̀ rọ yóò tún máa pa orí pa ẹsẹ̀ rẹ̀ yóò máa parẹ́ ṣíṣe rìn lọ aṣogun yẹn ti balẹ̀ dẹ́dẹ́dẹ́ yóò máa parẹ́ yóò máa parẹ́ yóò máa parẹ́ wọ́n ní eléyìí jẹ́ àpèjúwe fún pé nígbà tí èèyàn bá náwó tiẹ̀ sọ́nà tó owó tó ń ná yẹn yóò máa fa ìdá rẹ rẹ yóò máa pàṣẹ rẹ rẹ gẹ́gẹ́ bó ti jẹ́ pé tí aṣọ ogun bá balẹ̀ dẹ́dẹ́dẹ́ yóò máa pa orí pa ẹni rẹ nítorí pé àǹfààní bẹ nínú kí ọ̀tá rẹ ọ má rí orí ojú ẹsẹ̀ rẹ torí tọ́tọ̀ ọ̀bá rójú ẹsẹ̀ rẹ kò ní mọ̀ pé ọ wà nítòsí ọ wá sí so bẹ́ẹ̀ náà ni ẹni tí bá ti ń náwó jẹ tí èsì sọ nàkúnà bẹ́ẹ̀ lówó rẹ̀ wọ́n máa pa àwọn àṣìṣe rẹ̀ rẹ̀ fún wa amma al-bakhil ahun fala yuridu an yunfiqa shay'a òun ò ní gbèrú láti ná nǹkan kan sẹ́wọ̀n kó ahun náà ní tẹ́lẹ̀ illa laziqat kullu halaqatin makanaha àyàfi kí gbogbo irin yẹn kọ́ gàgbáì táyì rẹ̀ kó ní mi ní sọ̀kalẹ̀ bí wà náà nìyẹn wọ́n yẹ wọ́ aṣogun yẹ kọ́ balẹ̀ ó yẹ kó lè bòyàn láti rí bẹ́ẹ̀ mi ó ti wọ́tẹ́ yóò àwọn aṣogun yóò sọ pé àwọn ò lè sọ̀kalẹ̀ jù báyìí lọ ibi tá a dùn sí ládé yìí fọwọ́ ìwọ sẹ́rù ha wọ́n á fẹ́ máa fà lọ́lẹ̀ yóò fẹ́ máa fà lọ́lẹ̀ pé àìsọ̀kalẹ̀ náà ẹ̀bùnmí kún náà ẹ̀bùnmí tán náà bóṣebóṣe ẹ̀kọ́ wá wá nu pẹ̀lẹ́ tẹ̀tẹ̀sẹ̀ yóò kọ̀ láti sùn ṣàpèjúwe àhùn nìyẹn o. ìyẹn ni pé ahun owó rẹ ń gan kò ní ṣe láǹfààní owó rẹ kò ní wúlò fún iná ló ṣe jẹ́ pé ahun ètò wọ́pọ̀ jù ni pé ń ṣiṣẹ́ fẹ́ lómi ń ṣiṣẹ́ fẹ́ lómi ẹ sì rí i pé tàṣe èèyàn náà ní ìta hun nítorí bá ti sàdámà rẹ̀ àfẹnitọ́lọ̀ ń bá gbà á lẹ̀ lọ́wọ́ rẹ̀ lọ́lọ́run sọ pé waman yuqa shahha nafsihi fa ulaika humul muflihun ẹni tọ́lọ̀ wọn bá bá sọ tó bá gbà tó bá là lọ́wọ́ ahun ẹ̀mí rẹ̀ onítọ̀hún lẹni tó sórí rẹ̀ ẹni pé ahun bẹ́nu ẹ̀mí ẹ̀mí tọ́lọ̀ ń bá sọ gbà tó là lọ́wọ́ wọ ahun ẹ̀mí ìwọ ló sórí rẹ̀ owó tó bá fẹ́ náwó tí ìbá ikú díjú òní nà tí ìbá ikú díjú òní nà sòṣùgbọ́n ìdùnnú ńlá ń bẹ fáwọn ẹni tó lè ná àmọ́ tí wọ́n nánà kùnà nítorí nìsí tó bá ké látọwọ́ tiẹ̀ ìrànlọ́wọ́ ti tẹ ọmọ ìyá rẹ lọ́wọ́ látọwọ́ tiẹ̀ nìdùnnú ti dé sínú ilé ọmọ ìyá rẹ wọ́n dẹ́rìn pẹ̀kẹ́ rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ìdùnnú ńlá ń bẹ fún ọ láyé ń bí gan ah wọ́n lọ́wọ́ bá fi ṣe sábàbí dáadáa yìí ó dunnú ó dúpẹ́ fọlọ́wọ́ bákan náà ó ti wá nínú hadith ti asma binti abi bakr radiyallahu anhuma قال قال قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم قال النبي صلى الله عليه وسلم أنفقي هكذا وهكذا وهكذا وأسماء ما النوبة ما النبع ثم النبع máa náwó sí gbogbo ibi tó yẹ kó ọ̀nà sí máa ná lọ́nà tọ́tọ́ ná sọ́tù ná síwájú ná Asma bint Abi Bakr wọn bá wí bẹ́ẹ̀. wala tu'i fayu'i Allahu alayk. mẹ́jẹ̀ níjọ́ pé wọ́n máa kówó rẹ̀ sínú wìcá sínú abọ́ sínú gbá sínú àpò ìdáhọ́ wa kọ́mọ́ kó wọn náà sínú àpò ìyẹn ni pé tí ìwọ bá ti jẹ́ pé owó tiẹ̀ wàjẹ́ máa fà áwọ̀ á tó o bá ti kójọ ọlọ́dà síbi tó ń kó pamọ́ sí ni ọmọ ọmọ pariwo ìyàwó ọmọ ké ìyá ipọ <laughs> sùúrù lẹsìn sùúrù làwọn ìyá ńlá wa sí báwọn bàbá ńlá wa ti dájẹ bàbá sùúrù ah, àwọn sàhábà radiyallahu ta'ala anhum ah, wọn òun èsì sàábà ẹ̀yin ní kẹ́ẹ̀fì lè wa ẹ forí sí ni o ẹ máa forí rọ kí là ń forí rọ ah, so tí wọ́n Ànábì sallallahu alaihi wasallam sọ ìpè máa nà mẹ́tẹ̀ẹ̀ni tí wọ́n máa kó dà sínú àpò àpò kówó pamẹ́ sí pẹ̀lú ìyẹ̀wò ọ̀hún àlẹ́ ìtọ́lọ́ náà mọ́kù yẹ kó o rí gbà tí òfin ní tì ọ lọ́wọ́ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ẹni bá ń fi owó má pa àkànnàmà ẹni bá ń fi owó má jẹ má jẹ bàjẹ́ máa fa ọ̀wà nítorí tó bá kójọ tó ń kó dànù àpò kówó pamá sí nítorí dájú òun náà ní pé òun mí ìtọ́ yẹ kọ́ tẹ̀ ọ lọ́wọ́ kàkà kọ́ lọ́wọ́ bó kó fún ọ ọlọ́run ó kó dà sínú àpò yìí. tọ wàlẹ́ àtúkì fẹ̀yọ́kì Allahu alayki ìwọ arábìnrin mi mẹsẹ̀ jẹ́ ni tó ṣe pé tó kówó sínú àpò kówó pamẹ́ sí tán kátì ẹ̀ pé ṣe ségesège kọlọ ẹlẹ́dàá náà mọ wá fi okùn rán arísìkí mọ ọ dáhìn pé ọmọ wo ni kò ní tẹ ọ lọ ẹ wò ṣe jọra o kíkẹ ìwọ tó o ṣe ni tọlọ o ṣe fún wọn náà lò wàlá ẹlòmíì lọ fọwọ́ ara bá jẹ tó bá ti kò tún jáde kò tún jáde ẹ kàn máa ti ẹni tí bá kú anábì ni wala tahsi wa yuhsi Allahu alayk mẹsẹ̀ jẹ́ ẹni jẹ́ pé o ò ní fún yẹn ní kankan àbíkọ́ ọmọ kà lákàtúnkà lákàtúnkà wọ́n lọ́nà ọmọ ẹ mọ̀ pé wọ́n ka nǹkan lákàtúnkà àbí tó ṣe yẹ mọ itọ́ jẹ́ ṣe é lòlò sí àmọ́ fún ọ lóba èmi ti kà á tó ẹ̀mẹ́ta wọ́n náà kà á wọ́n. ìwọ náà ká o allah torí ẹni tó dáa jù nínú wa òun náà lẹni tó fẹ́ ṣèyàn lórí tọkàn kọ́ ọ bá pò òun náà kàn fẹ́ mọ iye tó mu ọkàn diwọ́ máa kò tí ẹ̀ kò tí ẹ̀ jí kọ́ hàn ẹ̀ tasaddaqa bi yaminihi fa hatta la ta'lama shimaluhu ma tunfiqu yaminuhu ẹni tó dáa jù nù ẹ wò bá nàbí sallallahu alaihi wasallam tó ṣe tó ìjà sọ́ra hàn. وتوانين حديث ابو هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من يوم يصبح العباد فيه إلا وملكان ينزلان من السماء يقول أحدهما اللهم أعط منفقا خلفا ويقول الآخر اللهم أعط ممسكا سلفا حديثنا وأن صحيح البخاري مسلم النبي صلى الله عليه وسلم وني أسيوجوكا تاوي يوجي سايك àyàfi kí màlẹ́kà méjì ó sọ̀kalẹ̀ láti sámà ọ̀kan nínú àwọn méjèèjì ó sọ pé ìwọ ọlọ́run ọba ẹni tí bá ná ẹni tí bá ná nítorí òfun máa fi àfirọ́pò máa fi rọ́pò máa sọ pé máa fowó mi rọ́pò nítorí pé nítorí ọba máa fi rọ́pò fẹ́ dà ọ́ pọ̀ gan ìyẹn bá sọ pé fi rọ́pò fún ẹlòmíín wà tó jẹ́ pé ntọ́ ná yẹn owó mi ò tí ì rọ́pò rẹ̀ tó fi kú tó amẹ́sàn alẹ́jẹ́ndì gbogbo dáadáa tọ́lọ́n bá fi rọ́pò fún àfi rọ́pò náà màlíkà kejì ọmọ sọ pé Allahumma a'ti mumsikan talafa ìwọ ọlọ́run ẹni tó pa akanámádúkìá tiẹ̀ tí ọ̀nà ìparun ẹni kọ́ ọmọ fi ṣe tiẹ̀ àwọn olùmọ́ni ìparun fún dúkìá rẹ̀ ìparun fún nǹkan alára irú ẹ̀ ló ti jẹ́ pé ahun kíníngéènì ẹlòmíì lè sọ pé ah, mo ti dára káyọ̀ ní ìjọ ti tó sùn mẹ́fà kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ kì í ti pé òsùn kì í ti pé òsòwò àmọ́ mo tún rántí ayé àwọn bàbá wa ní bàbá yín wò bàbá tiẹ̀ nírú owó tí wọ́n ní tòbí wá jẹ́ pé yẹn máa tanra rẹ̀ jẹ́ yẹn máa fi àjẹra rẹ̀ sánsan ẹ sì máa wo èyí ya wọn àfi kí yọ jẹ kó tún jẹ gbogbo ẹ̀ tó bá wà pẹ̀lú ẹ̀. àbí ẹ̀rọ tó yẹ kó òní jẹun òní òní tira rẹ̀ láǹfààní masha allah ọmọ masha allah pékin ha ẹ̀yin náà mọ̀dọ́fù mọ̀dọ́fù ilé yìí níbi àrùn ọmọdúró ẹ̀hẹ́ wàá máa fà káàdì tóró lẹ tì nítorí báyìí ti sẹni tì ó ti sẹni tì nítorí báyìí ti ẹni tí ni ẹni tí ẹ̀yin olówó ẹ̀yin tó lọ́wọ́ bá bùkún níṣẹ́ lọ́pọ̀lọpọ̀ nínú yín kọ̀ láti yọ zakat nítorí ìbẹ̀rù pé ah azikí yẹn máa dínkù bá dẹ̀ yọ zakat mo ní twenty million ìlú hmm? láyọ̀ twenty divided by twenty million divided by forty kí ni ó fún wa náà five hundred thousand àbí lò náà five hundred thousand sọ́kùn ní lẹ́gbẹ̀ẹ́ twenty million bá a rò kìí ṣe kékeré ro kí la tún lè bọ́jẹ̀tì fún five hundred thousand kí la lè fi ṣe ntí èdè wọn lè yọnu ah, five hundred tán tí yẹn bá dá small scale kìíní kalẹ̀ tí yẹn bá tún ṣe kìíní kalẹ̀ àbí òye wọ́n wo twenty million ọlọ́run á ní kó yọ five hundred thousand wàhálà òkèrè bàjẹ́ torí pé ọlọ́run ọba ò tún ṣe bẹ́ẹ̀ àfi nítorí kí àlékún tún lè bá zikì rẹ̀ yẹn wọ́n á máa wò kó ká ó ti pọ̀ jù owó ọ̀rọ̀ ọ̀rùn wọ́n lọ. sọ ọlọ́run sọ owó ọ̀rọ̀ ọ̀rùn ó sì ní yọ adúlọ owó bí ẹnìkan ni wọ́n lọ lọ́wọ́ fún àwọn asíròye zakati tí ó yọ òun náà ti di millions pípọ̀ millions pípọ̀ bí kan sọ pé ọyọ fifty million ẹ sọ pé káì ẹ dákun àfà tí ó lè ṣeéṣe ká yọ five million fifty million pọ̀ wọ́n sọ pé ah, fifty yẹn tẹ́ ọ fi one over forty ni ẹ sì tún ní thirty nine over forty so if one over forty is taken out of forty over forty kò sẹ́kù thirty nine over forty ẹ̀ tún wò pé one over forty yẹn ti pọ̀ jù á jẹ́ pé ẹ sàmì àdúrà ánìsìkì tó lọ́wọ́ fún yín tí zakati rẹ̀ ọmọ five million á jẹ́ pé ní kó fún yín ò ń sépè mí láti sọ pé fifty million pọ̀ láti pé kábàá ń bẹ́ lọ ó jẹ́ pé one over forty yín ọmọ àpàdà jẹ́ five million tó báwọn olówó ṣe máa ń ṣe nu àwọn èèyàn zakati o. ẹ̀rú máa ń bá wọn kí a dúró owó yìí tó bá tẹ̀ jẹ́ ìyàwó wọn ní kéèyàn fún ní àsàn tó bá pọ̀ ọmọ wọn ní kéèyàn kó fún mara ta kan ara kìíní ká bẹ́ẹ̀ sí ẹ̀gbọ́rọ̀ ni ẹlòmíì tó lè pé téèyàn lè fún dájú èèyàn àbí mọ́mí èèyàn ìgbà wa tẹ́lẹ̀ tòsí lọ́wọ́ wa àti dájú torí ànábì sallallahu alaihi wasallam fi yín lọ́kàn balẹ̀ o ẹ̀yin ahun burúkú tẹ̀ ìfẹ́ yọ zakat nínú hadith Abu Huraira létí ma Muslim gbé jáde ànábì ni ma naqasa malun min sadaqa owó dínkù látàrí ká yọ zakat o zakat kò pé kówó dín zakat kò pé kówó dín wa ma zada Allahu abdan bi'afwin illa ọlọ́run ọba yìí sì sàlékún kankan fẹ́ rú látàrí kó sàmójúkúrò fẹ́ lómi àfàgbéga tó o bá sàmójúkúrò fẹ́ ni tọ́síọ̀ nítorí wọn bó fi léwọ́ fún yàn àgbéga wa man tawaḍa'a lillahi rafa'ahu Allah gbogbo ẹni tó bá tẹríba fún Allah ọlọ́run ọba gbéga ọlọ́run ọba àwọn dáadáa dáadáa yìí kọ́ ọlọ́run ọba kó fi tàwa náà lọ́rẹ̀ẹ́ zaka ò pé kówó dín yorùbá ní òwe kan tó máa ń sọ pé iná ò pé kówó tán àwọn eléré àtàwọn onílù ní máa sábà sọ sẹ́wọ́n pé táwọn míì nìyẹn ìnákùnà àtìná pàtó ńlá yìí tí máa ń fowó mọ́ wọn lórí tí ń fowó mọ́ wọn lórí tí wọ́n lùlù tó ń lọ títí tàbí léke títí tàbí wọn pé iná ò pé tán àbẹ́rẹ́ rí nǹkan bẹ̀rù yẹn ni pé máa ń ná tó mi wà. tí lọ kó mi wọn gbọ́ bá ṣẹlẹ̀ sí ọ àkúnibọ̀ dárò àmọ́ iná ò pé kí owó ọtán àwa máa sọ pé eléyìí sọ ni zaka yíyọ ò pé kí owó ọtán nínáwó sọ́nà tọ́tọ́tọ́ yẹ kò sì pé kó owó ọtán yàtọ̀ sí nàkúnà pàǹfowó mélèrè lórí eléré kíni léyìí tó so ṣe pé ọbẹ̀ sẹ́rin lẹ̀ báyìí náà sallallahu alaihi wasallam sọ pé iyyakum wash-shahr fa innahu ahlaka man kana qablakum amarahum bil-bukhl فبخلوا وأمرهم بالقطيعة فقطعوا وأمرهم بالفجور ففجروا النبي صلى الله عليه وسلم ní ẹ ṣọ́ra fún ìwà pàákánná mátọrọ nítorí pé òun ló kó ìparun báwọn ẹni tó ti síwájú yín ìwà pa kánámátọrọ òun ní ahun tó tún ju ahun lọ ìwà yìí ló mú ló kó ìparun báwọn ẹni tó síwájú yín ìwà yìí ló kó àwọn ẹni tó síwájú yín pé kí wọ́n máa sáhun ní wọ́n bá dà hùn ó tún pa wọn láṣẹ kí wọ́n dákun ẹbí wọ́n bá dákun ẹbí nítorí pé wọ́n gbà mọ̀lẹ́bí wọn ò súnmọ́ àbí tó owó olúwa rẹ̀ sọ́fẹ́ gbà díẹ̀ díẹ̀ gbogbo mọ̀lẹ́bí ń sá fún ẹ̀wọ́n náà ń sá fún ẹ̀wọ́n ń sá fún ẹ̀wọ́n náà ń sá fún wa. wà á mọ̀rọ̀ ọ̀hún bẹ̀rẹ̀ fojú oná ló tún padà kọ́ wọn kó wọn máa hùwà ọ̀daràn fàfàjàru wọn tún padà dẹni tí ń hùwà ọ̀daràn. tó lè jẹba o. Ànábì sallallahu alaihi wasallam ó tún fi hàn wá náà àdéhùn kan ikẹ́ náwó ìrìnbànújẹ́ ni fún ṣẹ̀tọ́ọ̀nù kẹ́ ẹ náwó ìbànújẹ́ ni fún ṣètọ́n oní máa yọ kérejò rọ́jò ló ń sọ́dọ̀kọ́ àjọ yọ fún kẹlẹ́hìyẹ́ tẹ̀bẹ̀rẹ̀ iná ṣètọ́n náà ẹnìkan ò ní yọ owó kan láti fi ṣe sàrà àbí zakat àyàfi kọjá pé kówó yàn tó kó tó kọ́ yọ ó fi tẹ ó tẹ àwọn ẹni tó fún lọ́wọ́ àfi kó ti fi fọ́ ẹnu àádọ́rin ṣètọ́n o ti fi fún àádọ́rin ṣetán lẹ́nu tẹ́nu wèrè ẹnu gbogbo wèrè wọ́n ti sẹ́jọ́ tòtò bá ma lórí eléyìí tí ò tó ẹnu pé nìsín àwa ń wá láti ẹ̀pá rí ṣetán tẹ́ẹ̀bà lọ́wọ́ ni àbí ẹ̀sẹ̀ lẹ́sẹ̀ ọ̀gáluku ọ̀sẹ̀ lẹ́sẹ̀ so ntọ́ wà yóò jẹ́ ìnira ìbànújẹ́ ìsẹ́nilése fún ṣetán ó yẹ lè ṣe bẹ́ẹ̀ ọ̀yẹ́ ká lè nísìnyí ẹ̀rí ká bá lọ sọ̀kò ní àsìkò hajj ní àwọn abùsọ̀kò ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ gbà àwọn èèyàn púpọ̀ wọn máa sọ̀kò yẹn ti kàtìbínú wọn lérò pé ṣe tọ́nu gẹ̀lọ́ àwọn àjọ àwọn àsìkò ìgbà táwọn bá lọ mú òkú ńláńlá ragàdì ragàdì tó sọ fún wọn pé à òkú ńlá kọ́lẹ́ sọ̀ bẹ́sì ṣe mú wa lẹ́sẹ̀ pé a ké ni ẹ jẹ́ àwọn bá ti ṣe tọ́ níjà àbí fámìlì ní ní sẹ́ǹfì ń sànù rẹ̀ tó ẹ jẹ́ àwọn fọ́ lórí ẹ jẹ́ àwọn ṣe kéde àbá lọ́dún kan ó ti ṣẹlẹ̀ nu pé wọ́n sọ ibi àwọn èèyàn ń tira wọn ń tira wọn wọ́n bá ti arákùnrin wọn ò tí ì sọ gbogbo ẹ̀ di ẹ̀rẹ̀gẹ̀dìgẹ̀ bó ti wà ní bó ti wà láyè kéékèèké báyìí wọ́n ti ti arákùnrin kan lọ́ba ṣubú láti ibi ìsọ̀kò tó wà lókè tó ní ìwà ti ṣubú tó ń bọ̀ látòkè orí lọ́mọ mú bọ̀ tí àwọn èèyàn tó wà sálẹ̀ rí orí ṣe tọ́ ṣe tọ́ ṣe tọ́ ṣe wọ́n rò pé ṣe tọ́ nìkan ni kálukú ẹ tẹ́tí ẹ bá subhanallah alhaj alhaj alhaji lèmi náà alhaji lèmi náà dákun ẹ̀yin jẹ̀má subhanallah torí ẹ̀ àní ń tá a ṣe láti jẹ́ pa fọ́ṣẹ̀ tọ́ni lẹ́nu wàhálà ìtọ́ dáa ni torí ẹ yọ zakat ẹsẹ̀ sàrà pẹ̀lú ìjẹ láàrin yẹn tó ṣe jẹ́ inna Allaha inna rabbaka yabsutu rizqa liman yasha náà wọ́n bá ń fún wa nírò kó akóhùn ló máa ń gba àrísìkì láàyè ẹni tó bá wù ọ́ ọ̀yẹ́ kọ́dẹ́rù ọ̀nà tí máa ń fún àrísìkí bẹ́ẹ̀ ni tó bá wọ̀ sẹ́mi pé inú orúkọ ọlọ́run ni Ar-Razzaq ọba tí rọni lọ́rọ̀ ó ní Al-Qabid ọlọ́run tí tí fúnlẹ̀ tí tí dínà àrísìkí máyà Al-Basit ọba tí sí àrísìkí fún yà. المتصرف في خلقه بما يشاء iná lọ́ba tí máa ṣe tó bá ṣe wù lórí àwọn ẹrú rẹ̀ ọlọ́run dákun ṣe dáadáa pẹ̀lú wa torí ẹ̀ innahu kana bi'ibadihi khabiran basira ọlọ́run ọba ẹlẹ́dàá olùmọ̀ọ́ni onípa gbogbo ńtẹ́dà bá ń ṣe ó sì rí gbogbo wa ọmọ ẹni tó lẹ́tọ̀ọ́ sí fóun sáré síkì fún ó sì mọ ẹni tó lẹ́tọ̀ọ́ sí fóun fúnlẹ̀ má rí síkì bó ti ṣe wá. nínú hadith eléyìí tí anabi sallallahu alayhi wa sallam ó ti sọ yìí pé inna min ibadi man la yuslihuhu illa al-faqr dájú àwọn kan wà nínú ẹrú mi dájú kò sí tó lè tún wọn sí àbòsí kò sí tó lè tún wọn sí àbí kí wọn tó lòsì walau aghnaytuhu la absattu alayhi dina. tí mo bá fi lé lọ́rọ̀ lọ́rọ̀ máa ba gbogbo àlámàrí rẹ̀ jẹ́ fún ẹ̀sìn ọba jẹ́ fún alùpùpù rẹ̀ ọ̀dàrú wàláhì hikima ọlọ́run ti ga jù ń bẹ nínú àwọn ẹrú ọlọ́run àwọn ẹjọ́ ẹgbẹ́ tó dáa jù fún wọn náà lòsù ọlọ́run tí mo bá fi lé lọ́rọ̀ wọn lọ́rọ̀ ẹ̀sìn wọn bàjẹ́ alùpùpù wọn dàrú wọ́n iná mi nà ìbẹ́ẹ́dì bẹ́ẹ̀ la yọ̀ ẹni tó yẹ pé wọ́n bẹ nù àwọn ẹrú mi ẹni tó yẹ pé kò sí tó lè tún àwọn ṣe àfikún ọjọ́ ọlọ́rọ̀ wọlé afọ́rọ́tòhó tí mo bá ti lè lọ sọ́ọ́rù wọn tó lò sí la afsattu alayhi dina ẹ̀sìn rẹ̀ ó bàjẹ́ ọ̀run rẹ̀ torí ẹ̀ ẹlòmíì ti wà ó ti jẹ́ pé ọlọ́yẹlẹ́dàá wa á ti sì kí fún un ọ̀rọ̀ tó náà rọ istidraj ni o ọlọ́run dẹ́ ni o orúkọ ọlọ́run fẹ́ kó kú lórí bí ó ṣe dáa kí ìyàwó lè bá a tọ́sí ọlọ́run dákun ṣàánú wa o ẹlòmíì ti wà jẹ́ pé oṣù tọ́lọ́wọ́n bá fi ta títí lọ́lọ́run fòṣù ta nítorí pé ọfẹ́ fi fìyà ẹ̀ṣẹ̀ jẹ́ ó ti ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan ètò pẹ́sẹ̀ bàbá rẹ̀ àbẹ́sẹ̀ màmá rẹ̀ o wọ́n gangan lára ó ti tẹ àwọn ẹ̀ṣẹ̀ kan lọ́wọ́ afẹ́ fi ya rẹ̀ jọ́ tó eléyìí kọ́lọ̀ ń dákun kọ́lá wa kọ́ sọ wa ń bẹ̀. ó lè jẹ́ pé ẹnìkan lọ́wọ́ fún lárúbùkù àṣebàjẹ́ ni ọ̀daràn ni ogun owó gan ló ṣe á sọ pé ìṣèdúrọ̀t ọlọ́run dẹ́nu ẹlòmíín ti wà òṣìlọ́lọ́run fi tá nítorí pé ó ti gbé àwọn ìgbésẹ̀ burúkú kan ṣekú pààyàn rí látàrí pé ń wọ́wọ́ ìdáfẹ́ tẹ́sí òun wó fún owó náà nù ọlọ́run bọ̀ wá fún lówó yẹn ọlọ́run á pété ẹ̀ lóṣù ìyá rẹ̀ ó tún wá jẹ́ ìyà lórí ìyà ọlọ́run ẹlẹ́dàá kó sànù wọn. èyí ọ̀hún tá a bá bára wa ojúṣe ti kù tá a bára wa àgbọ̀dọ̀ jọ gbẹ̀yìn ojúṣe ẹ̀ tó bá ní kó dúpẹ́ fọlọ̀ ojúṣe ẹ̀ tí ọ̀bá ní kó ṣe sùúrù torí ẹ̀ àwọn múmini láàrin adúpẹ́ àṣesùúrù lọ́rọ̀ wọn wà Ànábì sallallahu alaihi wasallam ló sọ pé nǹkan ìyàlẹ́nu lọ́rọ̀ múmini o oore ní gbogbo ọ̀rọ̀ rẹ̀ nítorí pé tí rere bá ṣẹlẹ̀ sí adúpẹ́ fọlọ́ yóò já sóore fún un má sì kù díẹ̀ káàtó yóò ṣe sùúrù yóò tún já sóore fún un walaysa dhalika illa lil mu'min ẹnìkan ò sí tẹ́lu dáadáa yìí bẹ fún àfi múmi ọlọ́run abẹ́ ọ gbogbo orí tó bá ti fún wa jẹ́ kí a lè máa dúpẹ́ fún ọ lórí àwọn oore yìí má ṣe ní sábàbí àti sórí ibú wa má ṣe lórí ẹ̀jẹ̀ fún wa wọ́n lọ kó wa ní sùúrù máa ṣe lórí àwọn nǹkan tá a àwọn alọ́wọ́ lórí ara wa má jẹ́ kí aburú ẹ̀mí wa má jẹ́ kó rí wa gbèsè tiwa lékè ahun ẹ̀mí wa tiwa lẹ́ni tí ó lè máa ná nínú nǹkan tí Ọlọ́run bá fún wa Ọlọ́run tí ó fún wa láyé ó fún wa lọ́sọ̀yàmù subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. níbèrè bèrè pé ṣé ó tọ́ fún àwọn táwọn ra fífún táwọn kọ̀ọ̀kan san thirty percent bẹ́ẹ̀ táwọn máa tẹ̀wé tó díẹ̀ díẹ̀ ṣé ṣé ó wà ní ìlànà ìṣẹ̀lẹ̀ àná. ìṣòro àfaramọ́ kéèyàn ra nǹkan kó sanwó rẹ̀ lẹ́ẹ̀kan náà kò sì tako kéèyàn rà lórí kéèyàn máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ wọn ló pin ìgbà tó bá ń pín ọ̀nà táwọn àgbà sanwó yẹn àti ntí ntọ́sẹ̀lẹ̀ jásí tó bá yé gbogbo wa tá a ti farama tá a dàpọ̀ kí la gbà lérò pẹ̀lú ọ̀nà tá a máa gbà sanwó náà ní kó ní díẹ̀ díẹ̀ lọ́ọ́ máa san kòkò á gbọ́dọ̀ dọ́là yọ́nì tó tajà fún ọ kó wá fúnlẹ̀ mọ́ pé dandan dandan àfi kó san kó san gbogbo ẹ̀ lápapọ̀ àbí kí a ní májàmú burúkú kan wípé tí àsìkò tó sanwó bá pé tí ọba rí owó yìí sá pé ajá ikú gbogbo tó ọba san ọba àti fifty percent lọ fifty percent lásẹsẹ gbà pọ san àbí iye kíye tó ọba san á fi kún wípé owó yẹn ó tún lé pàṣẹ́ntéèjì báyìí tí ọba ti síbẹ̀ kò sí wàhálà mọ́ níta ti ṣe tọ́já sí sábà ti má kí ni ta ṣe kí lọ́jà sí káràkátà ti bẹ̀rẹ̀ láti ìgbà tí a ti lọ sọ pé ọ̀rà lórí pé ọmọ san ó díẹ̀ díẹ̀ yọ ọmọ san kankan yọ ọmọ san yókù díẹ̀ díẹ̀ kágbà kó ti di tiẹ̀ òní san ó dìgbà kan wọn á nígbà tí o ti rí yòókù san máa agbẹ́sẹ̀lé ńtọ́ra àzìgbà owó tó ti san sáájú lágbàgbé àbòsí ti wà ń bì kan bẹ̀. lábẹ́ òfin tọ́lọ́run fẹ́ lẹ́dàá ẹgbà pẹ́ni tẹ́ tajà fún lórí kí wọ́n máa san díẹ̀díẹ̀ ní kété tí a ti sọ pé ẹ̀ta fún ti di tiẹ̀ tí ọba ti sanwó yín pé owó lọ́jà yín lọ́jà yín lọ́jà tẹ̀ tà fún láwùn. wọ́n ní kí làwọn máa ṣe kí fẹ́rẹ́ pé àwọn sọ àkọ́ ìṣẹ̀lẹ̀ káwọn ṣe ní kìkì àwọn sọ ní òkú ó dáwọn ò ní ṣe. yóò forí kanlẹ̀ kó tó sálámà nítorí pé ìgbà tó ti gbé òjò báyìí tó báyìí náà kó jù wọ́n sọ pé òṣèré díkìrì kankan rúkú òṣèré díkìrì kankan forí kanlẹ̀ ni. tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti Ahmad bin Hanbal wàá forí kanlẹ̀ kó tó sálámà lọ́dọ̀ Imam Malik kò ní forí kankan kanlẹ̀ ṣé ọ̀sà gbẹnu lọ́ngbà tó rò kó owó ìgbàkan àwọn sọ pé kò sí ìgbà àmọ́ kò forí kalẹ̀ kó tó sálámà kòró jẹmínà kìlá láti ṣọ́ra fún ìyapa tó wà nà. wọ́n ní mọ́mọ́ àwọn ọlọ́run gbọ́dọ̀ ń yẹ̀wò wọ́n ní táwọn sílẹ̀ máa lè sọ láti lẹ́yìn ìmọ̀ọ́mù wọn. tó bá dá yín lójú pé níyàwó ni ẹni ti sọ láti lẹ́yìn àwọn kó tó dá yín lójú kò sí nítorí kí ẹ má ti sọ láti lẹ́yìn ẹ lókun ìgbà tẹ́ ẹ bá ti rí àtúnṣe tó ṣe ní gbangba wálé àti ọ̀pamọ́ náà. wọ́n ní táwọn olùgbé zakat lórí owó pension. táwọn gbà ẹ tó bá tẹ̀ wọ́n lọ́wọ́ wọ́n máa wọ́n máa wọ́n máa lò lọ nínú ìgbésí ayé wọn tọ́dún kan bá pé lórí ẹ̀ tí wọ́n na dín sí nìsọ́ọ̀bù àbí tí wọ́n fi ń ṣòwò àtòhun àtèrè rẹ̀ ó ti tó nìsọ́ọ̀bù ó ti nìsọ́ọ̀bù lọ́wọ́ yọ zakat rẹ̀ eléyìí wọ́n máa ń pè ní almalu mustafad owó tá a ṣàǹfààní rẹ̀ láàrin ọdún kò sí nínú owó transactions wa tẹ́lẹ̀ ilé ìtọ́dún kan ti pélé lórí ṣẹ̀rí àyè ti dáa pọ̀ jù kò tún lẹ́yọ zakati rẹ̀ pẹ̀lú owó yín yòókù nítorí kí owó yòókù ló bì owó míì lélẹ́yìí tó yẹ pé nǹkan míì ló bì bí ká bàbá yín kú ẹjọ́ ogún ẹ̀ ní bí ká pé kan bí ká pé mọ́tò kan tí owó tẹ rí yẹn wọ́n máa ń pè ní alimalu mustafad owó tẹ yẹn sànfààní rẹ̀ ẹni dàmọ́ owó tẹ ti ní tẹ́lẹ̀ tẹ́ yọ zakatu nítorí pé òun lam yahul alayhi al-hawl ọdún ò tí ì yípo lórí òun ó dìgbà tọdún bá tó yípo lórí tiẹ̀ tó tó di pé yọ zakatu tiẹ̀ náà ó túmọ̀ sí kẹ́ ẹnìkan tó lówó ó lè lówó torí ti mẹ́ta mẹ́rin márùn tó jẹ́ pé haulu kálukú wọn yàtọ̀ sí èkejì náà. wọ́n ní kọ́pà làwọn mú dada òsì yàtọ̀ kọ́pà adúrú kọ́pà ẹ̀rọ pé kọ́pà ní ìṣó kéré jù kí sọmọ twenty years tàṣà ọmọ tí ń ṣe kọ́pà ńlọmọ twenty years fẹ́ kó ti tètè wọ́n ti tètè bá a ṣe ó ti wọ skul ti pẹ́ ní kíákíá láti kékeré wọ́n mọ twenty years àbò wọ́n sọ pé tó lè yọ zakat kọ́pà kan ọ̀ yọ zakat nítorí pé ẹ̀ mọ tó fi ṣẹ̀rí àsọ̀rọ̀ ọlọ́mọ ti kéré gan-an ọmọ kékeré tí òbí dára rẹ̀ mọ̀ tó bá lówó ayọ̀ zakati wèrè tí ò lórí lọ́wọ́ tí ò ní làákàyè tó bá lówó ayọ̀ zakati kí ló tó wá kó mr kọ́pà ẹ̀yọ̀ zakati ẹ̀yọ̀ zakati dáadáa náà. ní ìsìn yóò tó one point six million plus abo ẹ wá gbé gbogbo tẹ ní yẹn over forty tó bá dín sí one point six yẹn ẹni yọ zakat torí pé ẹyin náà wà ń pọ̀ ẹ̀gbọ́n lè fún. oníyàwó àwọn ó ní ó ní ó ń tà tó lè gbà ó ní táwọn lè máa táwọn làwọn bá gbà ọ̀rẹ́ rẹ̀. ẹnìkan ní bá gbà á fi sórí àdúrà kọ́lọ́n bá fún lálàáfíà pàtọ́lọ́n bá fún lálàáfíà yóò máa san padà fúnra ara rẹ̀ ìmọ̀tí ọba gbádùn tó bá fi kú ọlọ́wọ́n bẹ lẹ́dàá ó sàmójútó. wọ́n ní wọ́n sàmì ìlú ló kéré jù lọ́wọ́ àwọn ìṣòro kò sí rọ́tà tó kéré jù sùràkà tó kéré jù àmì ìtànà bí sallallahu alaihi wasallam máa ń ṣe Ramadan bẹ́ẹ̀ kò sí Ramadan rákà mọ́kànlá ni kẹ́bí Allah wa Aisha ti sọ nínú adéde ti Abdullahi bin Umar rákà mẹ́tàlá ni ẹlẹ́ ìjọba wọ́n máa jẹ́ pé o ṣe jù bẹ́ẹ̀ lọ ọ̀sẹ̀ lọ nípa Ànábì náà lọ sọ pé salatul layli matna matna wa idha khaba ahadukumul fajra falyusalli rak'atan tutiru lahu ma qad salla. sọláàtì òru rákà méjì méjì ni sẹ́nìkan ní wọ́n á ń bẹ̀rù kálífàjà yọ ọmọ yọ ọmọ lọ kó ṣe rákà kan lé gbogbo ńjọba ti ṣe yọjẹ wúdìrì fún gbogbo ńjọba ti ṣe tó túmọ̀ sí pé pẹ̀lú ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam sọláàtì lẹ́yìn ọ wà límìtìlẹ̀ wọn ò fi nọ́mbà sí àmọ́ pẹ̀lú ìṣe rẹ̀ ohun èyí ṣe ju mọ́kànlá lọ àbí mẹ́tàlá òṣìṣẹ́ àdìsí kan tó ti kọ̀ fún yàn pé mẹ́sẹ̀jì iye báyìí wọ́n ní sọlá àbùkà wọ́n ní ṣé báwo làwọn ti lè ṣe àti pé ṣé ọ̀tọ̀ ni pé òǹdúrọ̀ sílẹ̀ kára ní ìyẹn tó bá yẹ kó àwọn sọ pé kẹsì orúkọ ẹni sọlá tó tẹsíbí bó lẹsẹ lè ṣe àti pé sóòótọ́ ni pé gbọ́dọ̀ sílẹ̀ kan láyé yín tó bá yẹ kó àwọn sọ pé kẹsì àwọn ọ̀sọ́ pé kẹsì sọlá tó tẹsíbí níta àwọn sọ ni nítorí pé ìyapa wà láàrin àwọn olùmọ̀ọ́ nípa hadithi tó mu aṣọ fẹsẹ̀ rìn lẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ tó àwọn kan sọ pé ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ àwọn kan sọ pé ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ ọ̀rọ̀ àwọn tó sọ pé ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ làwọn mú. lẹ́yìn wá gbà náà sọlẹ́tì tẹ̀síbíìhì yẹn sheikhul islam ibn taymiyyah rahimahullah ó ní àwọn ayémọ́tòlá arúgbó àgàn ọ̀ma. tó yàtọ̀ sí lẹ́yìn ẹlẹ́kẹta ó náà ní kí ọ̀nà ní ká gbà sí sọlẹ́tì tẹ̀síbíìhì ọ̀ yapa sí gbogbo ọ̀nà tá gbà sí sọlẹ́tì ìsàlámà sọ ní dúró ní rúkó ní nàró ní forí kalẹ̀ gbogbo ẹ̀ ó yà pàṣẹ gbogbo tá a máa ń sọ láti. sọlẹ́yìn wá gbaná tó fi ju àwọn èèyàn lójú ẹ̀ máa pébi tó dò bá ti pọ̀ òun náà ní bó ṣe wá yẹn àti tí wọ́n tún sọ pé ẹ tó bá lè ṣe lójoojúmọ́ àjẹkù máa ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ tó bá lè ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ àjẹkù kò ṣe lóṣooṣù tó bá lè ṣe lóṣooṣù àjẹkù lọ́dọọdún tó bá lè ṣe lọ́dọọdún àjẹkù kò ṣe rí kó ṣe kó tẹ̀ kánú gbèsè ayé rẹ̀ óò mo rò pé yé ìdínú tó fi wá di bàbàrà tó fi di hẹrẹbẹntẹ lọ́dọ̀ ọpọlọ kódà tó fi lórí pé jàmájàmá mi wọn máa ń ṣe ní ló kọ jàmá pé ọ̀làlá máa ṣe sọ láti tẹ̀síbí wá o ẹ má gbàgbé láti wá o tí wọ́n máa tún lọ tìkẹ́tìkẹ́. lọ́dún kan tá a sì dánilẹ́kọ̀ọ́ kan fáwọn foundation kan tí wọ́n máa ń gbé sí rédíò tá a sì yẹn nípa. النوافل نوافل نوافل something like that fún نوافل العبادات nínú gbogbo ìjọsìn نوافل tó gbà tí wọ́n á sọ̀rọ̀ sọ láti tẹ̀síwì yẹn tí wọ́n á sọ pé kò fẹsẹ̀ nílẹ̀ àtòkè ẹ̀tọ́ káwọn èèyàn máa ṣe ó àṣọ ti dá awuyewuye ńlá lẹ̀ tí ẹ̀ bá sì parí ìdánilẹ́kọ̀ọ́ yẹn tó máa ń gbé sí rẹ́díò tó ń gbé sí rẹ́díò tí ọba wa di kí wọ́n gbé ìdánilẹ́kọ̀ọ́ yẹn sí o ti pé bí ọ̀sẹ̀ mẹ́rin wọ́n ti gbé gbogbo ẹ̀ sí tán torí two hours so wọ́n á ní kẹ́ni tó ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹn wá dáhùn ìbéèrè àwọn èèyàn lórí atẹ́gùn tó wọ́n á lọ sẹ́kù wọ́n á lọ dáhùn rẹ̀ àfà sọ̀látù tẹ̀sí yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ̀m̀báàdì ní pẹ̀lú ìbéèrè àbọ̀lẹ̀ ah, ẹ̀sìn ọkùnrin sọ̀látù tẹ̀sí bọ̀lẹ̀ ẹ̀sìn ọkùnrin sọ̀látù tẹ̀sí àà yà jẹ̀mà subhanallah. Ah, <laughs> sọgbà tí wọ́n wá pé nọ́mbà jáde pé torí fóònù ti pọ̀ jù ipe tọ̀ ẹni tó bá tún níbi èrè o wọ́n ṣe mistake nọ́mbà mi wọ́n pè tí mo fi dókòó mọ̀ sọ lálẹ́ fóònù ni a ó sú ẹni tí ń gbé mi nínú èkó ẹ pé a èyí ti ga ju wàhálà ẹ pọ́ kéré mi mọ̀ pé àwọn èèyàn tẹ́ bá ti sọ láti tẹ̀sí tó bá yẹ lẹ́kọ̀ọ́ mẹ́ àbí òye wa tó ń di eléyìí ìta àfaramọ́ nìkan mẹ́ta. àwọn ní táwọn bá ń ṣe ìlànà tàràwí lọ́wọ́ pé táwọn bá lọ́wọ́ ìkọlá mẹ́rin wákà mẹ́rin pé àtàwọn àwọn ṣe táwọn bá sinmi táwọn tó ṣe. rákà mẹ́rin báwo rákà mẹ́rin papọ̀ méjì méjì náà wọ́n máa ṣe kò sí àkàrù kan tán o ṣe sinmi ni tó bá ti sinmi tó dìde náà. wọ́n ní pé yóò pẹ̀lú ẹ̀dá báwọn tó máa kí tó ń ṣe tàràwí gan fúnra rẹ̀ ṣe dandan kìyàmù lẹ́nu kìí ṣe dandan táwọn yàní àwọn olùmọ̀ akọ́lọ̀ san án lẹ́sàn-án rẹ̀ ara ń tí àwọn olùmọ̀ wa náà tẹ́ bá kẹ́kọ̀ọ́ jìnnà ẹ sọ àwọn àǹfààní tó pọ̀ tọ́mọ ò ní ṣe ẹ wá gbé dìgírì lásán lóṣù. so ara rú àwọn gbólóńtà máa ń bẹ́ẹ̀ náà làwọn lárúbá náà máa ń lò ara táwọn olùkọ́ wọn mọ̀ gbọ̀nù lára wa nù gbà padà dábàá ò ṣé tàràwí gan fúnra rẹ̀ sọ̀rọ̀ yẹn àbí òye wa kìyàmù léèlì nǹkan fúnra rẹ̀ sọ̀rọ̀ yẹn ni lórí àwa màsàkì yìí sọ̀rọ̀ yẹn tó ń torí di eléyìí sọ́tọ̀ súnà kéèyàn ó ṣe sọ̀láàtì tàràwí kó tún jí lóru kó tún ṣe tàhájù insha Allah kò sí wàhálà kó sáà má ti ṣe wítìrì méjì irúgbà nàbì sallallahu alaihi wasallam sọ pé láwì tìrání fi layla náà. wọ́n ní kí wọ́n ṣe ìyá àbọ̀ kò ẹ fi yé pé ń fi àjẹrà rẹ̀ kò sì fẹ́ràn ara rẹ̀ aláṣẹ ìdánù burúkú ni nítorí pé ọ̀sẹ̀ sùn yá àmì ẹ̀sẹ̀ sọ̀lẹ́ a'udhu billahi minash shaitanir rajim pèpè rí yá sílẹ̀ lẹ́yìn nítorí pé lábẹ́ òfin ẹ̀sìn Islam ẹni ò bá ti sojúṣe rẹ̀ nínú Islam kéṣe mùsùlùmí kò sì sojúṣe kan ilé ìtàkùn máa tètè dá mọ̀ pé yẹn ti kàfàrà bí kéèyàn pa sọ̀láṣì kí á ní ntòmọ́ tó ń di ajẹ tó ń jẹ sàǹsàn pé o ò ṣe sọ̀láṣì tó ń ṣe sọ̀yàmù sọ̀yàmù kínú àṣẹ̀dànù ọlọ́run mọ́ta wàhálà láti dànù gba islam kó lè bá a là yéé ṣe mùsùlùmí o pẹ̀lú kẹnuró lásán láì máa ṣe sọ̀lẹ́ à. ọlọ́run ìpele kan tó yẹ pé ẹni tó ń sin ajá wà níbẹ̀ pé ṣé ọlọ́run àwọn máa ń ṣe nílé kan tí ó máa. ẹ wọn sọ pé sọlá tó ní gbà tí ẹ máa ṣe sọlá tó ní ilé tájá wọn sọ pé ò ní gbà wọn sọ pé màláìkà ní wọ ọbẹ ni màláìkà ní wọ ọbẹ màláìkà bíi ti kú kọ́ tó wá pé ọba kú màlẹ́kà kó agbẹ̀mí èèyàn àmọ́ náà wá pé màlẹ́kà yẹn pé màlẹ́kà kẹ́ màlẹ́kà tó máa mú dáadáa wá àbí òye wa wọn à ní wọ́ọ̀bẹ̀ ẹ bá ẹni tí ń sin ajá yẹn jà kò sáyè fàájà ń bí wọ́n yẹ kó kọ́lé ajá síbòmí nínú gbó kì í ṣe ibi táwọn èèyàn ń gbé tẹ bá fẹ́ fàájà sọ́lé kò sí nǹkan tó burú kó máa sọ́lé lágbọ̀n àtàlọ́n èsì kíkọ́ máa wọnú lé wá báyìí kẹsì kẹsì ṣe lọ́nà tó yẹ kí tó bá ti sọ ilé fún yín tán lágbàdá ẹ ti kọ́lé rẹ̀ náà síta lọ́hùn ẹ kàn sọ sínú kéèjì ni ẹ sì máa fún lóúnjẹ ń bẹ̀ àsìkò tó ẹ fẹ́ kọ́ wà ń ta kọ́ máa sọ ilé ẹ túlẹ̀ ẹ máa sọ ti jákì jákì jákì rẹ̀ yọ jákì ẹ fi sínú kéèjì ọbàjẹ́ bó ti jẹ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك